أربعة ولم الله إلا الله سبحانه وتعالى تدفي أوري أجانه تدفي توابه أجاب دوزنا الإسلام أبدلك الأمور عند الله سبحانه وتعالى تشفوها أبدلنا لا يرى أما تشفوها تدادا أجاب الله سبحانه وتعالى تشفوها pàtàkì jùlọ islam tó lọ́wọ́ bá ti pẹ́rọ tẹ́lá ti fi ìjẹ́ fún wa tó mọ́ pàtàkì ìlànà ọ̀fà akọrọ ìfẹ́ àjẹ́gẹ̀ látọ̀dọ̀ náà mọ̀ bá wa fà náà muhammad sallallahu alaihi wasallam ìjẹ́ ọlọ́mọ lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ àdínàbíwa muhammad kuma ba wọn ará ẹ̀nàrí wọn bá wọn sọ̀rọ̀ wọn bá wọn bá wọn tó mọ̀ ní ìlànà àdínàbíwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá wá sí mọ́rin wọ̀tán rárá ọlọ́run sí àwọn ìṣèlú lọ́sọ fún wa kájẹ́ni tí ó dúró lójú kájẹ́ni tí ó rò nípa kọjá ìlà lórí àwọn ìfẹ́ta bá ṣe láti mọ́tò tó jẹ́ pé èyí ń ṣẹlẹ̀ láàrin àtẹnìkan àti láàrin àwọn àtẹnìkan kó mú wa ká mọ́ sí ibi yẹn ká ṣe ألا ألا تعدلوا تعدلوا هو أقرب للتقوى قال أنا ìdílé àwọn èèyàn kan tó bá ń bẹ̀rù ọ̀rọ̀ ẹni tí àìjí ní tí wọ́n tó yí sọ́kà ẹgbẹ́ ilé ẹ̀kọ́ wá mú yé aláàtà nínú kó wá gbé ilé wípé ẹ́ẹ̀rí dédé ẹ̀rí lè fi sílá lọ ilé wá mú yé láti láìpà nǹkan tó ń bẹ láàrin ìgbà ìgbà ọlọ́wọ́jáde torí ẹ̀rí ìjẹ́ ní ìṣòro pẹ̀lú ẹ̀rí sílẹ̀ lè fẹ́jọ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ rárá o ẹ mọ̀ tẹ̀lé ìbínú àwọn èèyàn kan ilé ìlú ìgbẹ́nu ọ̀kan yóò dín wọn kó mọ̀ wá sí ibi ibi ala ala sàmàdínù tẹ̀ wá ní ìlú ìgbẹ́dẹ́dẹ́ ẹni ìdínú wà kápọ̀rọ̀ bìlì fẹ́tọ̀ wa ẹsẹ̀ tẹ́lẹ̀ o láàrin ẹni tẹ́ àárín yìí kúrégé àbá àárín ó wá àtọ́rọ̀ ìlú tẹ̀tùwà ilé ìlú fún mẹ́pàá ọlọ́run bá jùlọ nínú àwọn àlejò ẹ̀sùn tó yẹ nípa ọlọ́run bá jùlọ ó lè tó máa ṣe dédé láàrin àwọn ènìyàn àìbáyé bẹ́ẹ̀ ní sọ́nà ọba sùpáyà wà tààrà tó ní sẹ́nà wíwọ́ nípa ìṣe láti déédé kàmájẹ ní tó máa fi síbi pẹ̀lú kan lọ nítorí ìdíje láàrin wọn tó bá dé bẹ́ẹ̀ á sì dé láàrin àwọn agbára ne muna wata kafara wa tsara bugun naka da kafara wa ne alaƙi sallallahu alaihi wasallam alaƙi sallallahu alaihi ẹni tọ́gbọ́ òsì lè nígbà gbọ́ ní kò tó pé òní pé kó yẹ pé yóò nífẹ̀ẹ́ fún ara rẹ̀ yóò nífẹ̀ẹ́ fún ọmọ làkejì rẹ̀ mọ́rin ní ìpínlẹ̀ lọ́sùn kí tó nífẹ̀ẹ́ fún ara rẹ̀ wọ́n tó wáyé àti nífẹ̀ẹ́ nìkan kan àti ẹgbẹ́ nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́ àti ní kórìíra ẹnìkankan àti ojú àkórìíra rẹ̀ tó tóbi ìkọlọ́ tó yẹ pé gbogbo ìkórìíra tó fẹ́ kórìíra rẹ̀ nìyà tó yẹ pé torí ti ọlọ́wọ́ bá tìkánà ọ̀dà ara àmọ́tẹ̀ ìtọ́lọ́wọ́ bá tó bá rí ká kórìíra àwọn èèyàn kan nítorí pé wọn ò ṣe tó wọn náà tí pé wọn àtúwó dédé ní ojú ọ̀nà ọlọ́wọ́ bá tìkánà ọ̀dà ara ọlọ́wọ́ bá nìkẹ́lá wá fún wa dáadáa lórí pé bá sínú sí ẹni tó tàbí ọlọ́wọ́ bá tìkánà ọ̀dà

nínú kàlẹ́dà pé àfọwọ́gbélẹ̀ ẹ̀rọ láàrin ara wa ìríkà ti nílò láàrin ara wa tí ó ní ẹgbẹ́ náà tó pọ́pùlà láàrin wa jùlọ ó náà lè àátọ̀ múyàn ó náà ló ti fi lé ánìlòsù láwà ní kò

wọ́n tọ́jú ọdún ọ̀tọ́ ọdún ìjẹ́mbà yìí wọ́n kà tó oṣù ìfẹ́nà oṣù fúnra wọn fún ẹ̀ẹ́dọ́ àwọn mùsùlùmí ẹ̀sìn ọlọ́run bá ìfẹ́ láàpọ̀ làwọn máa ń tẹ́síwájú láti fi gbogbo tó bá dé ìjọsìn ẹ̀rí àwọn ọdún kẹ́kẹ̀rẹ́ láàrin ìjọ sílẹ̀ àmàṣe ní january lélẹ̀ ìjọ sí december lélẹ̀ ìjọ sí november lélẹ̀ àwọn oṣù islam fún ọlọ́run ọba àti láàrọ̀ àwọn ìjọ sí ma. ṣùgbọ́n bó ti wáyé kọ́ ni alábìsọ̀rọ̀ láwọn àyẹ̀wò sẹ́ńdà kọ́ni bàbá tó lè ní àti ọlọ́run sẹ́ńdà àti madina arábìnrin madina nígbà tó lè jáde madina àwọn ní ìyàwó máa ń

lórí ayé ilé ìbá ti ṣe ní ìgbèrè pépè pàdé ìdí àjá ó túnmọ̀ sí pẹ́lú ọmọ mùsùlùmí ìjọ lórí yìí ìṣòro ilé tí ó máa jọ́rú òun nígbà tẹ́lú àwọn ọmọ ọmọ ọ̀sánlá lọ́dún lẹ́kọ̀ọ́ mẹ́rin wọn èdè ní ìgbèrè pépè wà ní ìdí àjá tó bá bí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe ẹlẹ́gbẹ̀ mùsùlùmí tọ́nù òògbà pé ní ìgbèrè pépè wà ní ìgbèrè àjá òun ló ti ọdún fún àwọn àwọn wá ní àwọn ọdún mi àwọn ọjọ́ mi tí wọ́n ti gbé wọ́n náà wọ́n jáde tí wọ́n mú ní ọjọ́ ọdún fúnra wọn eléyìí tí ó ti ní ìdí ìsìlámù bí kalẹ̀ ìgbà tí wọ́n àti gbájú ti wá wọ́n ká lédèrè méjì wà lédèrè àdìhà wọ́n ká gún ọdún tó náà bá àlejòlá tó fi kalẹ̀ léwo tó fi kalẹ̀ fún wa àwa náà ní ìgbà ìdáwọn náà bá mú tó máa dá àti ìdánwò tí wọn lápò ìlókó wà ní ẹ̀rù àti tí wọn kó máa jẹ́ tí wọn ọdún tí wọn kó máa jẹ́ tí wọn wà ní ẹ̀jì ọlọ́run ká jẹ́ tí wọn fún ẹ

وحل لهم الطيبات فقلت دعم لكم وطعام الذين اوتوا الكتاب حل لكم وطعامكم حل لكم ọlọ́run ni ó ń gba àwọn áàdì ìgbìdá àwọn tá a fún ní ẹ̀nà àwọn tí wọ́n lọ tẹ̀lé àwọn ànájọ ọlọ́run tá a rán jẹ́ wọ́n náà yà wọ́n bí àtàwọn ọ̀nà gbogbo wọn Kuma má kùlẹ̀kùlẹ̀ máa tún máa dáwọ́ sí ní ẹ̀mí wa gbogbo ẹnikẹ́ni tí ìbá ti ṣe mùsùlùmí bá wà kà kékeré ni o. abájọba wo pé nínú àwọn ọ̀sẹ̀ tó burú jáì nínú ọ̀rọ̀ tí mùsùlùmí ò máa sọ lẹ́nu jáde òun ni pé ká máa sọ pé àwọn ẹlẹ́sìn kejì tabari ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn kẹta wọn. èyí fáwọn méjì lọ́wọ́ balẹ̀ pé lásìrò wọn àwọn yahoo ẹlẹ́sìnkèjì náà fi lérò àwọn àtọ́rọ kí ni yàwó jẹ́ ẹlẹ́sìnkẹta àwọn olóòtàtọ́ ẹlẹ́sìnkẹ lẹ́yìn ọdún ọ̀fẹ́ta lẹ́yìn ọdún ọba ana sọ pé ẹnìyà dìínà ẹnìyà lọ alìkìsìlá kẹsẹ̀ ọ̀kan náà ni ìjọba kẹ ọ̀kan tó ní lẹ́yìn ọlọ́dẹ ọ̀kan lẹ́wà kò tó tù ẹni mẹ́fà jẹ́ àtìsí ọ̀rọ̀ nígbà tí wọ́n fi pé àwọn ẹlẹ́sìnkèjì wa ara ọ̀rọ̀ akọjá ìlara wa bá ní o bẹ́ẹ̀ láti a ti ta a ń ta ko sí àlà ọlọ́wọ́ bá tún ọ̀nà ìṣẹ̀lẹ̀ gbogbo rẹ̀ àwọn ẹlẹ́sìn ti di fi mùsùlùmí fọ́nà àbàkàmọ́ ní àwọn ẹlẹ́sìn ti lu àwọn ẹlẹ́sìn àti ìlànà rẹ̀ tẹ̀lé bá ń sọ pé ẹ̀sìn

أو فقلت النصارى عيسى ابن مريم ألا يا النصارى فاصبروا ولن عيسى النبي عيسى قالوا له الله ولا الله وقالت اليهود أو يهودي وأنا عزير ابن الله وأنا عزير أبو الله قال فقالوا مجد بركة إمام الله kòtòkẹ́lẹ́ tó bá ti kó bá ti mú kan ní kúta ọlọ́rọ̀ ọba tó sáré ọ̀tọ́ láti ọ̀rọ̀. nípa náà ọba àlejòlá lábẹ́lẹ̀ lè wọ́dà kò wúlá ọba tí ò bí ma ní ẹni kò sì bí wọ́dà mi yẹ kò dàgbò kó wà ká ẹni tó tọ́ sí àlejò gbọ́dọ̀ ọlọ́run ọba tó sáré ọ̀tọ́ rẹ̀. Gbogbo ẹ̀ka ìwọ́n ti máa ń bọ́lọ̀ tó bọ́lọ̀ ó bọ́lọ̀ lórogún. Ó ń sọ eh, ọmọ ọmọ ọlọ́run ọba àlejòlá ó ń pè ọmọ ọlọ́run ọba àlejòlá ọlọ́run ní ìlú wọn. Wà lè kúkúrú ní ìlànà ìwà àkíkà. Gbogbo orí nípa ọ̀tá ẹ̀ka ìbèrè ìbèrè ìbèrè ṣùgbọ́n àwọn kèfèrí yẹn ọlọ́run ọba ṣùgbọ́n àwọn àtàrà wa ó wá pín wọn sọ́nà méjì àwọn kèfèrí kan wà a lè jẹ wọn tí wọ́n bá ti ń jẹ tí wọ́n bá ṣe ẹran tí wọ́n bá pa a lè jẹ àwọn kèfèrí kan wà kó jẹ wọn ẹran wọn àkọlò jẹ láàrin tó ń bá ọ̀sẹ̀ lórí orúkọ ni wọ́n wà ó àbọ̀mọ̀ ìyá méjì kan mú inú wọn àwọn tó ṣe ẹ̀tọ́ iṣẹ́ ti àwọn oúnjẹ ní wọn lọ́dọ̀ tó wá sọ́kọ̀ ọ̀sọ́ ìrìnà ìyá ẹ̀yẹ lẹ́ka mi pé àyẹ̀wò kò hẹ́ ìyá lọ́kùn sọ yìí bá ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ gbogbo tó ta àṣìṣe lẹ́kọ̀ọ́ fún yín pọ̀tù áàmù ìjàrí na oúnjẹ ìkìtàbà ẹ̀rí oúnjẹ àwọn táà fún ní bíà yẹn àwọn tí wọ́n náà wọ́n ti kẹta àṣẹjọ ọlọ́run àwọn tó tẹ̀lé àlọ́bì ní ìta àtàwọn tó tẹ̀lé àlọ́bì ní ìta tàbí títú ọlọ́run oúnjẹ wọn ẹ̀tọ́ ní fún yóò فقال ابن عباس أبا عبد الله بن عباس رحمه الله تعالى ورضوان الله عليه من هم عليه ذنبه وليه طعام طلعوا بعد ذلك الآن صلت يا ولد الزباكينه أو أقل مبادي أكبر لكم كيكي ويبادكم كي أو يبادكم أكبر لكم كيكي لكم Allah ni wanda yake ya nika wo koda wal musallat min al mu'minat wal musallat min al ladina utul kitab da ne an wo fere

bẹ́ẹ̀ pé àfáwà akúmọ̀ ìlú kàtọ́ ọ̀dí ọmọ ayé òkúlẹ̀ òkúlẹ̀ sọ ó sọ wáyé ara nípa ìmọ̀ bẹ́ẹ̀ ìlú àwọn èèyàn wọ̀nyí lóòótọ́ náà wọn bá lè jáde lẹ́tọ̀ọ́ o àmọ́ o àwọn aburú kan mọ̀ ẹ́sẹ̀ bá jáde ń di bẹ̀ tó ṣe pé ó kù kájà pé ìyàn wù dáadáa àmọ́ náà wọn bá tàbí ọ̀rọ̀ dáadáa ó ṣe pé ó ti lẹ́tọ̀ fún wa nínú àwọn kèfè ní tó kù ó mọ̀ sí pé gbogbo àwọn tó kù tí ìbá ti kèfè àyàwó ìwà ìnàkọ́ra ó ń jẹ àwọn ìyàwó ọmọ ọmọ ọmọ lẹ́yìn àti lẹ́yìn àti ìjọba

wọ́n fẹ́ jẹ fún àìjọ sunday wọ́n fẹ́ jẹ fún àìjọ làní kì í tó ń ká náà ṣe ìtàní àbọ́sí àwọ̀ ń pè síta ẹgbà àbẹ́wà àwọn oníyàwó nù ẹ́ àwọn àjọbẹ̀ ilé láti wọn ká jẹ́ wọ́n bí mọ́ ni àwọn tí náà ara wa tẹ́bà tó fún wa kò sí ìpínlẹ̀ bá ti bá báyìí ọlọ́run bá sánà tó dàbí oṣù láti lè máa ń dà yìí ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ fún wa tó yẹ káàtó káàtà ká líǹkì ayé ẹlẹ́ẹ̀kẹta àti ayé ẹlẹ́ẹ̀kẹta ká líǹkì ẹ̀mọ́ra wọn kí ló sọ ti dá dé dájú ọlọ́run bá sánà tẹ́lẹ̀ wá ní kó rèé mẹ́tì àlékún mọ̀lẹ́ mẹ́tì wàlùbẹ́yìntàtù òkú tẹ̀lé wàdàm ẹ̀jẹ̀ náà gbọ́dọ̀ mú wàdàm lọ́kẹ̀lẹ́ àti ẹ̀rẹ̀ ẹlẹ́jẹ̀ wà bá wò ẹ̀ka lọ́kẹ̀lẹ́ lè dáàbì bí àti gbogbo tí wọ́n bá dú kí wọ́n dárúkọ ọlọ́mọba láti wọ́n bá wọ́n dárúkọ nǹkan ní ìdí ni wọ́n lè bí ní òkun ni wọ́n fi bá àtọ̀rọ̀ jẹ́ ẹgbẹ́ tó mùsùlùmí tó bá pa ẹran tó bá dárúkọ bàbá rẹ̀ bí àníjẹ bẹ́ẹ̀ náà lóòótọ́ náà ọba àdégbé láti máa gbé oúnjẹ tó bá gbé fún wa ẹran tó bá fa lè jẹ́ àmọ́ nígbà tí wọ́n bá dégbé ní tí wọ́n bá ti dárúkọ fún àti èsì ìsọ̀lọ́ mi. Òṣèlú ká yóò jẹ Mùsùlùmí náà ṣe jẹ́ ẹ̀tọ́ fún wa ló bá fẹ́ràn ẹran nígbà tí mùsùlùmí ọba ti kéde tí ọba ti tọ́ tí kèfè nígbà tí ọ̀nà àbádá rúkọ yóò ti àrí gbégbé ní àti jẹ. abẹ́jì tí wọn bá dárúkọ àbí àmọ̀ bóyá wọn dárúkọ jésù náà fún wọn dárúkọ tó fẹ́ẹ́ àmọ̀ láti láti fi láti mọ ìlọ rẹ̀ ní orúkọ wo ló jáde nígbà tó fẹ́ẹ́ fẹ́ràn. ọlọ́run wa sọ àmì ìlẹ̀rí náà mú sílùkì dábà ṣe ìlú ìdàpọ̀ tó fi tẹ́tọ̀ fún wa sáyé. abẹ́jì tó bá wá dùn tó bá yẹ pé orí adúlù wọn ti sọ sáà lè rí àbá nìyẹn àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ yé fún wa ìpè nínú ayé tí a ń sọ̀rọ̀ ìyá ẹ̀rẹ́ kẹta ìlú ọ̀sùn náà nígbà ọlọ́run bá ti sánà sáà ní pé wà máa gómìn ìjà àìlẹ̀ lóṣùrí gbogbo tó máa ti pa lórí ọ̀sà kí ẹ pèrè ọ̀sà òun náà ní gbogbo nǹkan táwọn ẹ̀rẹ́ bá ti mú ń jẹ́rìí ọlọ́run sí ìṣù náà tábà ti pa nǹkan fún nǹkan ní àárọ̀ ìdí ní àárọ̀ ìjẹ́ mùsùlùmí bí ẹ̀rẹ̀ ní òkun pápálẹ̀lẹ̀ náà mọ̀kùnrùsùsù fún olùpẹ̀rẹ̀ àà bí ìpàdẹ́nà ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ jẹ́ táà bá ti jẹ́ ẹgbẹ́ ọ̀bẹ̀rẹ̀ náà kọ́ agbọ́dọ̀ jẹ́ láti ẹ̀rí ọ̀rẹ́rẹ́rẹ́ bí ìpàdé ebí òjá àwọn ẹgbà fún ọ̀bẹ̀rẹ̀ kiri ẹ̀rẹ̀ kí ló bì sára ọbẹ̀ ẹni náà náà ló bì sára ọbẹ̀ lẹ́gbẹ́ tí a bá bu ọbẹ̀ a bá bu ọbẹ̀ ẹran tá a bu ọbẹ̀ jẹ́ tọ́tọ̀ tí a bá gbọ́ rẹ̀ a ìgbé yàtọ̀ wà jọ ẹni méjì ni ìgbóhùn ọbẹ̀ ẹran ìgbóhùn ọbẹ̀ ẹja ẹja ló pọ̀ ló pọ̀ òun ara rẹ̀ ní ọbẹ̀ ló bẹ̀rẹ̀ lóbi ọbẹ̀ ọ̀sẹ̀ ní tọ́pọ̀ dáa fún ọmọ ọmọ ìjọba ẹni wọn ẹgbẹ́ àwọn ọmọ ìjọba ẹja ó sì mọ̀ ẹ bá ń bọ́ bẹ̀rẹ̀ ẹ tó bá jẹ́ bíbà ó ní ọbẹ̀ rẹ̀ ń bọ́ àgbọ̀dọ̀ ìgbẹ́ tí wọ́n fi ó ní rẹ̀ àbí òróró tí wọ́n ti dín tí wọ́n ti ṣèjọ lọ́pàá yìí wọ́n fún wa lẹ́ràn o àmú wọn pàṣẹ nítorí ìgbà wọ́n pàṣẹ nítorí pé ìtọ́nà ọba ti sáré wọn dára wọ́n wá rẹ̀ wọ́n ṣe nítorí pé òróró tí wọ́n ti ṣe nǹkan yẹn ah, ó dàbí ọ̀pọ̀ òróró rẹ̀ lẹ́jẹ̀ lẹ́jẹ̀ ṣùgbọ́n òróró rẹ̀ múlé múlé tó bá òróró kò múlé mọ́ bí kí wọ́n ti ṣe lẹ́sì èpò òróró yẹn gbogbo tó bá ti di àdúgbò nítorí kò ti fẹ́ ti ṣe ìrọ̀ ọ̀rọ̀ yìí ó ti àplikẹ́kù sórí mùsùlùmí tó bá ti lọ́nà sí òjà oní ẹ̀rọ mọ̀ àplikẹ́kù sórí gbogbo ẹni tí ìbá ti mùsùlùmí tó lọ́nà sí ọ̀tún yẹn àwọn olùmọ̀ wá ní agbẹ̀kátà láti gbọ́ yé dáadáa nítorí pé ó ṣe é ṣe kàtúkọ̀ nǹkan ní níbi ìbòmí ìpádájá ọ̀rọ̀ yóò ṣe ọ̀tọ̀ yíwa mọ́ àwọn ìpẹ́lá lè jẹ́ wọ́n ti bá fún àyíjọ christmas àwọn ìpẹ́lá lè jẹ́ wọ́n ti bá fún àyíjọ ọjọ́ december ẹ̀ẹ́ta bí wọ́n àti january fowl wọ́n ti pọ̀lú fún wa àwọn ìpẹ́lá lè jẹ́ àwọn ìpẹ́lá lè jẹ́ àwọn olùmọ́jẹ́ka lè pé ìran méjì ní ìtàn ìgbé sí o alákọ̀ọ́kọ́ tó bá ti pé wọ́n bá pa ẹran tó bá ti pé wọ́n bá pa ẹran nígbà pa ẹran ìjọsìn ni a kò gbọdọ̀ pa ẹran fún ìtẹ̀kan tó takò májèlé ọlọ́run bá ti sáré wọ́n sára ní. kérésìmesì ó takò ó takò fi ọlọ́run ọdún january wà ṣe sọdún ó takò fi ọlọ́run tó bá ta ẹran lórí rẹ̀ àgbọ̀dọ̀ jẹun bí ti fà ṣe ìmọ̀ lẹ́nu ìpanu tó gbà olùmọ̀ eléyìí ò ní àjàkárì rẹ̀ lábẹ́ fún mi fún mi torí pé ó ti gbọ́ tó ń da àwọn ọmọ rúbí ha alàbí lọ́sọ̀rọ̀ gbogbo tó ti pa tó takò tó ó wá fún nǹkan tí wọ́n bá wá fún wa tí kì í ṣe ẹran tí wọ́n pa

èyí ẹ̀ fẹ́dẹ̀ tí mú wá tí kò sì fi bá lọ mú nǹkan tí ò sínú ẹ̀sìn wa tó bá jára ní lórí àdìjẹ́ kí ló ṣe àwọn ní wọ́n lọ lẹ́sìn kankan tí ò sínú ẹ̀sìn olóńgbé kalẹ̀ oúnjẹ tó bá ṣe kúrò kó mọ́ pẹ̀rẹ̀ àrídìí oúnjẹ yẹn láti fi ṣùgbọ́n wíwò wọ́n ní bẹ́ẹ̀ náà lẹ́nu tí kì ṣe mùsùlùmí wọ́n lè fi ọlọ́wọ́ bá rẹ̀ dájú tó bá tó ààrùn ilẹ̀ rí náà wọ́n sì ní kíkà ó ń ta àwọn tá a fún nígbà yẹn tọ́lá ló jẹ́kọ̀ọ́ fún wa òun lè lóṣẹ̀ tí wọ́n bá ṣe lórí ọ̀nà tó ní ìlú tó tọ́ wọ́n ń ṣe ìyàwó ọwá ti oúnjẹ sájẹ́ ìyẹ́tọ̀ wọ́n ń bímọ ọwá ti oúnjẹ ẹ̀ẹ́dọ́tọ̀ wọ́n ń ṣe bíjọ́ọ̀mù láàrin wọn ọwá gbóúnjẹ fún wa ìyẹ́tọ̀ ọ̀tọ̀ wọ́n sọdún ọwọ́ wọ̀ sọdún sọdún ni wọ́n ní kì í sọdún torí bá àwọn ọmọ ẹgbẹ́ láàrin ara wọn ẹnu wọn òkú láàrin ara wọn sọ àwọn akẹ́kọ̀ọ́ ìwé ààrùn ah, kí ní òfin sọdún o àdádálẹ̀ nínú ẹ̀sẹ̀ àwọn o àwọn kan rẹ̀ gbé wá o wọ́n ti sọdún twenty five mọ́tà náà ní ìlúta ẹ̀rí ìṣẹ́lá tó ṣe. wípé ìtàkọ́ ò sọ ìgbà tí wọ́n bí àná ìlúta àwọn ni wọ́n fẹ́ jòkó náà pọ̀ paripọ̀ ẹ̀ka mú twenty five dàmú twenty five ẹ̀ni wọ́n ti kù. láti rí pé kí tí wọ́n mú yẹn kó ṣe tó rí lẹ̀ orí náà oúnjẹ tí wọ́n bá ṣe níbi àrídé ìlú àwọn ah, ìgbà tí kò sí ìṣẹ̀rẹ̀ ni wọ́n pa fọ́yẹ́ fún jẹ tí kìí jẹ ẹran àbọ́tọ̀ fún wa ní mìíràn àwọn mí náà olùmọ̀ wọn là lè gbà nítorí tẹ̀. wọ́n ń pèlè wípé lẹ́yìn àwọn sàhábà ìrìwá lọ bá yàrá yìí ayé àwọn sàhábà bí àwọn àìsà àti ọlọ́ àníhà bí àbú àìsà àti ọlọ́ àníhà bí àbú àbáwà àníyàn ní àbí tọ́lẹ̀ àti ọlọ́ àníhà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn mí náà sàhábà àrí wípé àwọn kúrò àwọn pàtíyà

nǹkan ọdún wọn tí kì bá ti ṣe nǹkan tí wọ́n dú ó lẹ́rẹ̀ bà á àwọn nǹkan tó bá dú tó bá dú nínú ọdún wọn tẹ́kọ̀ àwọn ni wọ́n dú báyìí ẹgbẹ́ ti kí ni ọ̀fà rùgbù ẹ̀ka padà ẹgbẹ́ ti kí ni ẹgbẹ́ bà lọ́wọ́ wọn mo sì ń kó ma bẹ́ẹ̀ ni àbáwà ní ẹ̀bẹ̀ tọ́lé ẹ̀dọ́ ọ̀lànà táàrà yẹ́ ti bàrù àdíyà ó náà mọ́ ọgbà ẹ̀ àdíyà ló àwọn bèbè yìí àwọn olùkọ́ bá ti pé àwọn bèbè yìí àwọn bájà àwọn màjúsí àwọn ọgbẹ́ni bọ̀fẹ̀ tí ó bá ti gbé owó lẹ́gbọ̀n káàkiri bá nǹkan lọ́wọ́ wọn nígbà ọdún wọn àwọn Yahudi àti nàṣọ́rọ́ ní ìbáàdì àwùdá torí pé àwọn Yahudi àti nàṣọ́rọ́ ọlọ́run fún àwọn ní ìdájọ́ kékeré yẹnipọ́lọ́wọ́ òṣèlébọ́ wọn tó ṣe ọlọ́run fún adé láyè pé ẹlẹ́mà jẹ́ ojú wọn ọlọ́run máa ń bẹ̀ láyè pé àlèmà ní kíni àlèmà fẹ́ obìnrin tí wọn nígbà tí àwọn tí wọn tó jẹ́ ìwọ̀n fún aláti fẹ́ obìnrin wọn àwọn ọ̀tẹ́bọ pàgbàdá ṣé tó bá tọ́ káàkiri ẹ̀kùn lọ́wọ́ wọn níjọ́ ọdún àwọn bí èmì yìí tí wọ́n gẹ́rẹ́ sí òun ẹ̀kùn tó ọ̀rọ̀dọ̀ ọ̀pẹ́lá olùmọ̀ lọ́rọ̀ wípé ó tẹ́tọ́ bá fún wa. àwọn ìpínlẹ̀ olùmọ̀ ní pé ah òun kò ìrìnà tó mú gbà àwọn mẹ́ta àwọn olùmọ̀ wọ́n ní rárá o àwọn ti lẹ́lẹ́ wọ̀ ní nígbà láti ní àwọn olùmọ̀ tán ní pé kíyàn bá gbà kò sí láìsí àmọ́ ẹni tó bá gbà ó má fi gbà nígbà wípé òun túnú pẹ̀lú ìfẹ́ tí wọ́n ṣe 200 àti àdúrà nínú àkìrí àwọn èyí owó owó lọ́pà nínú ìjọba ìjọba ìjọba kẹ́lá ìwà náà àwọn èyí kí a ní kẹ́ gbogbo Christmas àwọn àwọn èyí orígbé ìpínlẹ̀ orígbé ìpínlẹ̀ kan ó túmọ̀ sí pé ìṣe wà yẹ ó sí wọ́n

oúnjẹ wọn kò sọ pé oúnjẹ wọn ó lẹ́tọ̀ọ́ fún wa nígbà tí kì í bá tọdún ọlọ́run mú lẹ̀ ikú pàtó ààbò ìlànà ìlànà wúùtù ní kìtà bá ètò ìlànà ó ní àwọn kìrìyọ́ àti àwọn ìyàwó ní ọlọ́run ní ẹ̀kọ́ yìí ọ̀rọ̀ yẹn ti kó sínú pé àtijọ́ ọdún o àti tí èbá ṣe ìjọ ọdún o ní oúnjẹ wọn ẹ̀kọ́ yìí àmọ́ ní tó bá jẹ́jẹ́ ẹran ọlọ́run ti yọ ìyẹn tí ó ní ayé ẹ̀lẹ́ẹ̀kẹta wípé gbogbo ohun tí ilẹ̀ bá ti wáyé pa lórí nǹkan ní àtẹ́yàn dárúkọ nǹkan ní ìsì ẹ̀rẹ̀ tó bàyẹ̀ tó tó sọ ìrìn àwọn oúnjẹ tó kù sí kìí tẹ́lẹ̀ tí kìí tẹ́lẹ̀ tí wọ́n pa àbí àwọn ẹ̀rù tó kù sí kìí ṣe ẹ̀bù ẹran tó pa àyínà àwọn olùmọ̀ ìyàrá tó pa náà olùmọ̀ sọ tí ẹ bá gbà kò sí láì àbá àwọn tó bá gbà kàpọ́tà ló pé wọ́n fi mú jẹun sí pé kó mọ́ lára wa lẹ́ni tó lè kó dúró sí nǹkan tí wọ́n ń ṣe eléyìí ni ìtàwọn olùmọ̀ ara tí é tí é tọ́lọ̀ nǹkan alájọ wípé wọ́n náà yẹn jìnnì mẹ́rin lọ́kùnrin sọ̀rọ̀ àti ọmọdé àlà àlà tàbíru ẹgbẹ́gbẹ́ kí kí ni fọ́ ọ̀kọ̀tọ̀ ó mú yí mọ́mọ́ ẹ̀sẹ̀ bíi lára àwọn àwọn ènìyàn ẹgbẹ́ yìí ìdílù ẹ̀sẹ̀ déédé wà àkọ́bù lè tẹ̀síwà olóṣùmọ̀ ìpayọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ eré ẹ̀ka sọ ìkẹta wo olùmọ̀ sọ nípa rẹ̀ àti àwọn ìhà tí wọ́n ti abẹ́rẹ́ ọba sùnánù àtàrà àkókò àgbọ́yé rẹ̀ tó fi yé ẹnì kọ̀ọ̀kan wa nígbà tí kí ìdùnmọ́ náà nínú ọlọ́run kò sí náà lóṣù nípa بسم الله والصلاة والسلام على رسول الله وبعد على رسول الله أتوقع إنسان يفعل نظر محمد صلى الله عليه وسلم لا يمكن أن يجيبها لكن أدو كريم يشهدوك مسلمين أدو نية يشهدوك مسلمين ìparí bìrìkíjà ọdún ìsìlámù tàbá ń pa ọdún tọdún wa parí kìí ṣe tọdún wa aláàbì ti yan ọjọ́ tó fún wa òbíkò ìdàrú mọ́ wa lọ́wọ́ ní ìgbèrè pẹ́pẹ́ wà ní ìlú àdìfà yìí tá a máa fi dàwá sí ìlú tó wá tọ́ tá a máa fi àwọn èèyàn pé a máa kú ọdún o ẹkú ọdún kérésì ẹkú ọdún kéré ara o sábà wá fi wà ń bọ́ tá a máa kú ọdún tó wà ń ta yìí bóòdà ti dà ká má dà mí dàrú o ó àwa nílẹ̀ o ó túmọ̀ sí dáadáa gidi àti gbàgbé aṣọ ọdún mi ẹ máa kú ọdún ọlọ́run sáà lọ wa ẹ máa kú ọdún ẹ máa mú ìyẹn lò ọlọ́run wà pẹ̀lú wa ádáwèsì pẹ̀lú nǹkan tí ò jọ rí nǹkan tí wọ́n ti wá ẹ̀ tó bá wá di àwọn nǹkan míì tó ń ó tọ́ amadede mi ò ti sábà wá sí àwọn lórí rẹ̀ bákan náà àìyàn december thirty first àti january one àìyàn ní ọjọ́ tí a máa ń mú special láti fi ṣàdúrà kò sí àkọọ́lẹ̀ ìjẹ́bàrú ọlọ́run kò sí àkọọ́lẹ̀ ìtàkùn December lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run. Kò sí àkọọ́lẹ̀ January 1st lọ́dọ̀ ọlọ́run ọba ti sáyẹn. Ọlọ́run ò mọ̀ rí gẹ́gẹ́ bí àmì ìtẹ̀ká lọ́dọ̀ ọlọ́run. Àgbọ̀dọ̀ wá mú ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọjọ́ ìgbàdúrà. Gbogbo ẹnikẹ́ni tó bá ti mú ọjọ́ kan ní ọjọ́ ìgbàdúrà tọ́lọ́run òun lọ́jọ́ ìgbàdúrà. Àbá Mádìpò kan lọ́sọ̀ ìgbàdúrà tọ́lọ́run òun yẹ láti wà gbàdúrà. Àbá mú àyè kan láti lọ láàyè gbàdúrà tọ́lọ́run òun yẹ láàyè gbàdúrà. Adẹ́gbọ́n alákọ̀ọ́kọ́ ní gbàdúrà yóò lè gbàdúrà wà. Ẹlẹ́sìn ìdáàrò tó ní wọn jọ̀ọ̀dọ̀. pẹ̀pẹ́ pé àtìsẹ́ pàtàkìsẹ́ ìgbẹ́jọ́ ọjọ́ tá a máa kóra wájọ táàmì nígbà ebi ya ẹ̀yà abẹ́sọ̀ọ́dún ọdún ẹ̀rí lẹ́yẹ tí wọ́n ti parí tó náà sábẹ́ ẹ̀lẹ́ òun kó lọ́ọ́ ti ká ọdún tó ń bọ̀ bí ní ẹ mọ́ dààmú ní ọjọ́ ẹ̀ta kẹfà ìgbà àbọ̀dọ̀ tí náà lájẹ́ ògbọ̀dọ̀ tàdúrà ẹmẹ́yẹn láyé ìjọba yàn ìjọba specialize fún wa òun ká náà ká specialize yìí tó bá ti specialize fún wa ká gbé lórí ìlú ẹ̀rọ ìgbà tó wá sí eléyìí jẹ́ kó sí nínú àwọn ọ̀rọ̀ tó ní ti má àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú December abẹ́rẹ́ ọ̀gá tó ánà wọ̀tá ánà kọ́lọ̀ ọ̀gá àríkọ́lá tó ti àgbọ́lẹ̀ ẹ̀rí ẹ̀rí kọ̀kọ́ wa kọ́lọ̀ ọ̀gá tó ánà wọ̀tá ánà kó ní ìwà wà lálẹ́ kò yá bàtà àmà lójú ẹ̀kan ọlọ́mọdé àti ẹ̀lú kọ̀ọ̀kan aláyọ̀ gbogbo tó lórí káàkiri wá sí nínú àwọn àmì ìjọba ọlọ́mọ balaba láti ṣe tó tó ní kọ̀ọ̀kan wá sí tó tó fi fún wa lórí àwọn ẹ̀kọ́ wa tó tó wá sí náà ولا بلاد رسول لا حول ولا قوة إلا بالله آخر اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك